بسم الله ولا بسم الله بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين mo kí wa káàbọ̀ sí ìkànnì wa Taalim TV mo kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ fíkìw episode nine déètì òní ni nineteen alẹ́ monday alẹ́ ifnine alẹ́ àtìní májúmọ́ monday nineteen oṣù kejì oṣù sọfàr ọdún fourteen forty ọdún fourteen forty three ọ̀rọ̀ fíkìú ni a fẹ́ sọ ní alẹ́ òní insha allah. gbogbo ẹni tó bá wà ní orí pílátífọ́ọ̀mù wa ìyẹn whatsapp group whatsapp group mo ti sẹ́ndì àwọn pages tí a fẹ́ kà mo ti sẹ́ndì ẹ̀ sí wa. Okay? nínú ẹ́písòdù kẹjọ ibi tí a bá dé ni ibi tí àáfà ti sọ pé wà máa ń tàyà mámà mí ń jà náà bàtí ń fàlábùdà mí nìyá sì há ní ìparí nàwákìdùhù àwọn nǹkan tí ń ba táyà mọ́mù jẹ́ ok wà máa ń tàyà mámà mí ń jà náà bàtí ẹni tí ó bá ṣe táyà mọ́mù nítorí jánábà jánábà ṣẹlẹ̀ sí kò rí omi tàbó rí omi kò lè lo omi tàbómi tó rí kò tó ó lò fún mímu jíjẹ àti wíwẹ̀ yóò tì í mímu àti jíjẹ síwájú dídáná oúnjẹ síwájú. ó wá fẹ́ ṣe táyà mámù láti lè fi yanjú jẹnaba àti àlùwùdú irú ẹni bẹ́ẹ̀ fàlábùdà mi dandan ni kí ọ wà nínú èrò rẹ̀ bẹ́ẹ̀ pé méjèèjì yẹn ló ń fẹ́ fi táyà mọ́mú ẹyọ kan yìí rọ́pò ká má sì gbàgbé wípé ẹni yòówù tó bá fi táyà mọ́mú tó fi rọ́pò jànábà àti àlùwàlá ìgbàkígbà tí ìdíwọ́ tó ṣẹlẹ̀ sí tó bá ti kúrò lára rẹ̀ ìwẹ̀ yẹn yóò padà wẹ̀ o yóò padà wẹ̀ ẹ́ àmọ́ ìrun tó ti kí lọ ó ti kí pẹ̀lú tàyámọ́mù tọ́yìí afẹ́tẹ̀ iwájú insha allah faslun filhaid faslun filhaid ẹ̀yin obìnrin ntí máa ṣẹlẹ̀ sí yín ni a fẹ́ kà nínú tírà fíkìw faslun filhaid àlàyé nípa éèlà àlàyé nípa éèlà. والنساء مُبْتَدَأَةٌ ومعتادة wàhálì lónìí àwọn obìnrin mẹ́ta ni wọ́n pín sí lórí ọ̀rọ̀ hélà kàtígórì mẹ́ta ni wọ́n kàtígórì obìnrin mẹ́ta ní í ṣe hélà kàtígórì one mùkútádá a ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hélà ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hélà. kò ṣeé rí ó bẹ̀rẹ̀ rẹ̀ for the first time àwọn ni category one the beginners category two wà mùtáàdà ẹni tó ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó ti bá a sáábà ó ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ó ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. kàtígórì tírì nínú àwọn obìnrin tí máa ń ṣe nǹkan oṣù hamil lónìí hamil olóyún olóyún náà máa ń ṣe nǹkan oṣù so gbogbo ẹ̀yin obìnrin tí ẹ̀ ń gbọ́ mi tẹ́ ẹ ti matured wọ́n gbọ́dọ̀ bọ́ sí ọ̀kan nínú categories mẹ́tẹ̀ẹ̀ta yìí o yálà kó jẹ́ muptadaa kó jẹ́ ẹni tó kọ́kọ́ ṣe é for the first time tàbí kó jẹ́ mùtáàdà ẹni tó ti máa ṣe é tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí kó jẹ́ hamil olóyún olóyún. Kategori obìnrin mẹ́ta tí máa ń ṣe hélà nìyẹn wà á kísàrò lè háìdì lè lè mọ̀tádà à òǹkà ọjọ́ tó pọ̀ jù fún ṣíṣe hélà fún bìbìgínà alákọ̀ọ́bẹ̀rẹ̀ hamsata ashara yauma ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni gbọ́ àlàyé èyí dáadáa yékéyéké. Yeke kàtígórì obìnrin mẹ́ta ni máa ń ṣe hélà kàtígórì one kàtígórì one ni ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò ṣe rí kàtígórì two ẹni tó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kàtígórì three olóyún wa aksaru le aid lili mubtada hamsata ashara yawman ẹni tí ò ṣe rí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ for the first time nínú ìṣẹ̀mí ayé rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ rí nǹkan oṣù ni ọjọ́ tó pọ̀ jù jẹ́jẹ́ ó fi wá lára rẹ̀ tí ò gbọ́dọ̀ tayọ ọjọ́ yẹn tí ò gbọ́dọ̀ tayọ nǹkan ọjọ́ yẹn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni. ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni fifteen days. wà áksàrò lè haid lè mọ̀tàdà ha ọ̀nkà ọjọ́ tó pọ̀ jù fún ṣíṣe é là fún ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hamsata ashara yawuman ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni wàlìlì mọ̀tàdà ẹni tó ti máa ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ òǹkà ọjọ́ tiẹ̀ àdátù ha ìṣesí rẹ̀ ni ó lò ìṣesí rẹ̀ ni ó lò ẹni tó ti máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìṣesí rẹ̀ ni ó lò kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti mọ̀ pé ọjọ́ márùn-ún péré ló ń fi máa ṣe tàbí ọjọ́ mẹ́fà tàbí ọjọ́ méje tàbí ọjọ́ mẹ́jọ tàbí ọjọ́ mẹ́sàn-án tàbí ọjọ́ mẹ́wàá iye nǹkan ọjọ́ tó fi máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni ó máa retí kí òǹkà ọjọ́ yẹn kó complete kó pé ó máa ń lo ọjọ́ márùn-ún tẹ́lẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ yóò máa retí kí ọjọ́ márùn-ún pé ó máa ń lo ọjọ́ mẹ́fà tẹ́lẹ̀ yóò máa retí àádá rẹ̀ ìṣesí rẹ̀ yóò máa retí kí ọjọ́ mẹ́fà ò pé ó máa ń lo ọjọ́ méje tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò máa retí kí ọjọ́ méje rẹ̀ kó pé wàlẹ̀lẹ̀ mọ̀tàdá àdàtúhà ẹni tó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdàtúhà ìṣesí rẹ̀ náà ni ó máa fọ́lù. fàyín tàmádá bìhá àdàm tí ẹ̀jẹ̀ bá tún wá ń kọ̀ǹtínú. ọjọ́ tí máa fi ṣe tẹ́lẹ̀ ọjọ́ yẹn pé ọmọ lọ ọjọ́ márùn ọjọ́ márùn pé ẹ̀jẹ̀ bá tún wá ẹ̀jẹ̀ ó bá tún wá zádàtì sàlásátà àyàmì yóò kún ọjọ́ mẹ́ta yóò wá fi ọjọ́ mẹ́ta kún ọjọ́ márùn ló ti máa lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ márùn wá pé yóò tún wá ṣe sùúrù kó fi rí ìmára yóò ṣe sùúrù fún ọjọ́ mẹ́ta malam tujawiz kọmsátà aṣára ìyàwó má níwọ̀n ìgbà tí ọjọ́ mẹ́ta tí ó fi kún yẹn tí ò bá ti ní tayọ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún tó jẹ́ òpin ọjọ́ fún ṣíṣe èélà irú ẹni tó rí ó jẹ́ tó bá ti jẹ́ Eh, ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ó jẹ́ ẹni tó ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣọyé wa ó ti máa ń ṣe é bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ márùn-ún ló máa ń lò ọjọ́ márùn-ún yẹn wá pé ẹ̀jẹ̀ tún ń wá ó fi ọjọ́ mẹ́ta kún un ó di ọjọ́ mélòó ó dọjọ́ mẹ́jọ níparí ọjọ́ kẹjọ ẹ̀jẹ̀ tó ń wá ó tún fi ọjọ́ mẹ́ta kún ọjọ́ mẹ́ta plus ọjọ́ mẹ́jọ ó di ọjọ́ mọ́kànlá ọjọ́ mọ́kànlá tún pé ẹ̀jẹ̀ tó ń wá ó tún fi ọjọ́ mẹ́ta kún ó di ọjọ́ mélòó ó di mẹ́rìnlá hmm. ọjọ́ kan ló ṣẹ́kù ńlẹ̀ fún ọ ọjọ́ mẹ́rìnlá tó wá pé ẹ̀jẹ̀ tó ń wá ọjọ́ kan ló kù tó fi kún un. bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún bá ti pé bọ́ ọ lórí kóńṣe hélà tí ẹ̀jẹ̀ ò bá tún wá dáwọ́ dúró ẹ̀jẹ̀ tí ń wá lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yẹn kì í ṣe ẹ̀jẹ̀ hélà mọ́ o ó ti di ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà so a ti sọ ti mùtádàhà ẹni tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ hélà wọn ni. òǹkọ ọjọ́ tó pọ̀jù tí ó fi ṣe ní ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún a ti sọ ti mọ̀húntáàdà ẹni tó ti máa ń ṣe é bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìṣesí rẹ̀ ló máa lò àwa fẹ́ sọ kàtígórì kẹta òun ni hamil hamil olóyún olóyún wàlìlì hamil. بعد salasati ashihurin ní ti olóyún lẹ́yìn tí oyún rẹ̀ bá pé oṣù mẹ́ta wàlìlì hamil bada salasati ashihurin fún ti olóyún lẹ́yìn oṣù mẹ́ta tí oyún ti wà lára rẹ̀ tó bá fẹ́ ṣe hílà kọ́mùsátà aṣára ìyàwó máa wà náà wò á òǹkọ́ ọgọ́ tí ó fi ṣe hílà bíi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni o lòun náà o bíi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ó lè jẹ́ fourteen ó lè jẹ́ fifteen ó lè jẹ́ sixteen bíi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún yóò lo ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún wà náà wò á tàbí àti irú rẹ̀ so yọmọ túmọ̀ sí pé ó lè fi ọjọ́ mẹ́rìnlá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọjọ́ mẹ́rìnlélógún ó lè fi ṣe éèlà ìyẹn olóyún tí oyún ẹ̀ ti pé oṣù mẹ́ta. wàbáàdà síta tí a ṣì hù rí tí oyún ẹ̀ bá ti kọjá oṣù mẹ́fà ìṣirúnà ìṣirún wànáwò ha bí oyún rẹ̀ ti kọjá oṣù mẹ́fà tó bá fẹ́ ṣe nǹkan oṣù ogúnjọ́ tàbí irú bíi ogúnjọ́ bíi ogúnjọ́ àkọ́kọ́ bíi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ìkejì bíi ogúnjọ́ olóyún tí ó fẹ́ ṣe nǹkan oṣù lẹ́yìn ìgbà tí oyún rẹ̀ bá pósù mẹ́ta yóò fi bíi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún rí nǹkan oṣù rẹ̀ tí oyún ẹ̀ bá ti pé oṣù mẹ́fà yóò fi bíi ogúnjọ́ ó lè jẹ́ eighteen days ó lè jẹ́ nineteen days ó lè jẹ́ twenty days ó lè jẹ́ twenty one or twenty two yóò fi rí nǹkan oṣù rẹ̀ fàhín tàkọ́tà àdàm láfàkọ́tì àyàmàhù àtà tòkámílà àdátàhà bí ẹ̀jẹ̀ bá wá dá bí ẹ̀jẹ̀ bá dá síwájú ọjọ́. Si tí máa ń lò ẹ̀jẹ̀ yẹn bá tún sẹ́rí wá padà ẹ̀jẹ̀ yẹn ó tún sẹ́ ó tún sẹ́yọ padà láfàkọ́tì àyà àmàwù ó máa sí gbogbo ọjọ́ yẹn papọ̀ á sí gbogbo ọjọ́ yẹn á sì papọ̀ àtà tòkámílà àádátà á títí tí ó fi parí ìṣesí rẹ̀ ok tí ó fi parí ìṣesí rẹ̀ ìyẹn ni pé obìnrin tí obìnrin tí ó máa ń lo ọjọ́ mẹ́wàá fún hílà tó jẹ́ ṣe rẹ̀ ọjọ́ mẹ́wàá ni máa ń lò fún hélà ọwọ́ á rí fún ọjọ́ márùn-ún lọ́ba dúró ọ̀sẹ̀ bí o ti dá fún odidi ọjọ́ kan tẹ̀lé ọjọ́ karùn-ún kò rí ẹ̀jẹ̀ nígbà tó di ọjọ́ keje ó tún rí ẹ̀jẹ̀ ẹ̀gẹ̀ yẹn tún wá ẹ̀gẹ́ tún wá wá fún bíi ó wá fún bíi ọ̀sẹ̀ kan ó ti wá fún ọjọ́ márùn-ún ẹ̀jẹ̀ dúró ọjọ́ kẹfà kò rẹ́jẹ̀ ọjọ́ keje ó rẹ́jẹ̀ ọ̀rọ̀ àtúrà rẹ́jẹ̀ yẹn fún a complete ọ̀sẹ̀ kan láfàkọ́tì àyàmọ̀ gbogbo ọgọ́ tó fi ẹ á jẹ gbogbo ẹ̀ pọ̀ ọjọ́ márùn-ún àkọ́kọ́ ọjọ́ méje kejì ó di ọjọ́ méje. àtàtù kámílà àdáṣàhá títí tí ó fi kọ̀m̀plìtì ìṣesí rẹ̀. àwọn tí. ok irú ẹni yẹn bóyá wọ́n máa ń lo ọjọ́ tó pọ̀ ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ni òǹkà ọjọ́ tí òǹkà ọjọ́ tí ó pọ̀ jù fún ilà ṣíṣe fún mọ̀tàdà òun wá máa lo ọjọ́ mẹ́tàlá bí àpẹẹrẹ suddenly ó lo ọjọ́ márùn-ún ẹ̀jẹ̀ dá ọjọ́ kẹfà kò rẹ́jẹ̀ ọjọ́ keje ó tún bẹ̀rẹ̀ sí ní rẹ́jẹ̀ ṣé ẹ mọ̀ pé ìṣesí rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni thirteen days ẹ̀jẹ̀ yẹn wá stop before thirteen days ó ní gáàpù bí ọjọ́ kan tàbọ̀jọ́ méjì gáàpù tó níyẹn á yọ kúrò ń bẹ̀ á yọ ọjọ́ gáàpù yẹn kúrò ń bẹ̀ òǹkà ọjọ́ tí ó kọ́kọ́ fi ṣe tó jẹ́ márùn níbẹ̀rẹ̀ àti ọjọ́ méje á ṣe kíni o á sì gbogbo mọ́ra wọn. ntí ó tágẹ́tì ni pé òǹkà ọjọ́ tó wulẹ̀ máa fi ṣe é kò tí complete títí tí òǹkà ọjọ́ yẹn tí ó fi complete. wàlá yẹ̀hílù lìlì haid sọ̀látún kò lẹ́tọ̀ fún ẹni tí ń ṣe héélà ìrun kíkí ò lẹ́tọ̀ fún un wàlá sáúmù ààwẹ̀ gbígbà kò lẹ́tọ̀ fún un wàlá tọ̀wáàfù tàwáàfù kò lẹ́tọ̀ fún un wàlá mọ́sù mùsíhàfín gbígbá tákàndá lùkùránì mú kò lẹ́tọ̀ fún un wàlá masjidin wíwọnú mọ́sálásí kò lẹ́tọ̀ fún un àwọn nǹkan tí ò lẹ́tọ̀ fún nìyẹn o irun ààwẹ̀ gbígbá mú takanda alukur'an ó ní hard copy ó lè gbá fóònù mú tí kùránì wà nínú ẹ̀ ó lè gbá fóònù ó lè gbá mú tí kùránì wà bẹ́ẹ̀. àmọ́ tákàndá tí a máa ń sí ní awẹ́ awẹ́ awẹ́ kò lè gbà mú. wọ́n àléyá kọ̀dọ̀ ọ̀sàwò gbèsè àwẹ̀ tí àsìkò háílà yẹn bá forí sọnù rọ̀mọ́dọ́ọ̀nù ṣe mọ̀ pé wọ́n ti ní irun kíkí kò lẹ́tọ̀ fún un gbígbà kò lẹ́tọ̀ fún un ó sì wá ṣe nǹkan oṣù nínú rọ̀mọ́dọ́ọ̀nù so gbèsè àwẹ̀ ọjọ́ náà yóò dá padà dúnà sọ̀la kì í ṣèrun o kò ní dàrún padà wàkìrá àtùhá já ìzà ó lè ka kéwú o kìrá àtùhá já ìzà ó lẹ́tọ̀ọ́ tó bá ka kéwú ó lè ka kéwú lásìkò tí fi ń ṣe éèlà lọ́wọ́ wàláyẹ̀ hílù lìsáójì ha fáríjù ha. lásìkò tí bá ń ṣe hélà lọ́wọ́ ojú ara rẹ̀ ojú ara obìnrin yẹn kò lẹ́tọ̀ọ́ sí ọkọ rẹ̀ o. wàlámà bẹ́ẹ̀nà sùrọ́tì ha wàrùkùbàtẹ́ ha bákan náà gbogbo nǹkan ti ń bẹ láàrin ìdodo rẹ̀ sí orúnkún ẹ̀ méjèèjì ọkọ rẹ̀ ò o ojú ara rẹ̀ ọkọ rẹ̀ ò lẹ́tọ̀ọ́ sí o. bọ́dì rẹ̀ láàrin ìdodo sí orúnkún ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ débẹ̀ torí àti dé àárín yẹn ni àti kọjá ẹnu àlà ìdí tí yẹn fi di tí ò lẹ́tọ̀ọ́ nìyẹn láti débẹ̀ fún ọkọ rẹ̀ àtàtẹ̀ tẹ́sílà títí ó máa fi rí ìmara tí yóò fi wẹ̀ títí ó máa fi rí ìmara tí yóò fi wẹ̀ àkíyèsí pàtàkì ìkíní kẹ́gẹ́ ò stop kẹ́gẹ́ tún padà wá ó poríṣi méjì kẹ́gẹ́ ò stop ó tún padà wá ó poríṣi méjì oríṣi àkọ́kọ́ ò ní oríṣi ètí àfa sọ pé láfàkọ́ tí àyà mọ̀ wú á ka àwọn ọjọ́ rẹ̀ papọ̀ àtàtúkámílà àdáta ha títí òǹkà ọjọ́ rẹ̀ tí ó fi pé ó ṣeé ṣe kẹ́jọ́ ò stop temporarily fún obìnrin tí ń ṣe ìlà lọ́wọ́ ó ti mọ̀ pé ó máa lu ọjọ́ mẹ́wàá ok ó wá ó wá ṣe é wọ ọjọ́ keje ó wá rí i pé láti bíi more than twelve hours ọ gbọ́dọ̀ lé ní twelve hours kó o tó lè sọ pé abẹ́ rẹ gbẹ fúrú tàbí kú sọ àlùbáìdọ́ bí òwú tẹ́ẹ́rẹ́ funfun aláwọ̀ bọ́tà pé ó jáde lójú ara rẹ tíyẹn sì jẹ́ àmì pé éèlà ti parí fún ọ.